téèyàn bá rí mùsùlùmí tó jẹ́ kó ti ṣe ẹ̀sìn gbọ́yé àdánwò lọ́lọ́run ṣe fún látara bẹ́ẹ̀ ó wá ń sá fún wa bó ti ń sá fún wa yẹ káwa máa súnmọ́ ọlọ́run lè padà ló ń sábàbí kí làákàyè ẹ̀ wálé tó ti yé àwa pàdé ẹ̀ kò sálábọ̀ ábáṣà ó bá ṣe kí ni ó lejú koko wàtàwálà ó tún lè rí wá bí bẹ́ẹ̀ gbà báyìí báyìí ayé báyìí tó bá jẹ́ pé lẹ́bù kan ni ibi tó yí sí yẹn ẹ̀yin náà yí lọ bá ń bẹ̀ bó ṣe rọjú ẹ̀yin ẹ̀tújú ká àfa làgbàjà ti lò dé ẹ̀jẹ̀ bí adúró sọ̀rọ̀ torá ìmọ̀ kan ló ń ṣe wọ́n tẹ bá tún ní ẹdúró sọ̀rọ̀ kódà tẹ bá ń sọ̀rọ̀ ó lè tọwọ́ betí pé á àfa yẹn káfíìrì àfa yẹn onídìdí àní ní ìfẹ́ gbọ́rọ̀ ẹ̀ látúndí á ní tí wàhálà ní dídí à òun gbọ́gbọ́ torí tó ń ṣe yẹ gangan bídíà ni tefsir kó máa pa àwọn mùsùlùmí kèfèrí bídíà ni kò tó dálẹ̀ àwọn mùsùlùmí alákọ̀ọ́kọ́ ni àwọn kọ̀wárì àwọn tó ti jáde kúrò lójú ọ̀nà tó náà bá fi àwọn sọ̀hábà sí irú wọn sì ni àtàyé ànábì ni èyí Muhammad Muhammad ṣe o ṣe fayinaka fàyínà kalamta àdè o ṣe déédé pẹ̀lú tó pín yẹn ó tún di ànábì mú ni o sallallahu alaihi so irú ṣe sí ànábì ti ní àìmọye àrọmọdọ́mọ àrọmọdọ́mọ ló máa padà jáde níbàdí ìwọ yìí ó ní gbogbo wọn sì ní ọmọ náà ni wọn torí pa ànábì sọ wípé tí mùsùlùmí kan bá wu ọmọ yẹ mùsùlùmí tó ní ìwọ fèfèrí fàkọ̀débá àbíyí àhàdóhùnmá ó ní bó ṣe sọ yẹ̀yàn kan nu wọ́n ti di kèfèrí ẹni tó pè ń kèfèrí yẹn tí ò bá ti lọ jẹ́ kèfèrí òun gbọ́ngàn ti ṣe kí ni ó ti di kèfèrí gbogbo àwọn nǹkan tó máa padà jẹ́ sábàbí iná fóun náà nìyẹn torí òun gan ti di kèfèrí látara kó ń pe àwọn mùsùlùmí ní kèfèrí so béèyàn bá wá ríru wọn ẹ máa sálámọ̀ sí wọn tí wọ́n ní dáhùn ẹ̀yin ẹ gbìyànjú ẹ máa sálámọ̀ hátà láyà ń fa ẹ̀hùn tẹ̀slim títí dìgbà tí ìmá sálámọ̀ ní ṣe láǹfààní mọ́ torí pé ìmá sálámọ̀ sí yẹn ó lè padà di ìrégbè ó lè padà di ranù ó lè padà di ìfisálámọ̀ ṣòfò ó lè padà di ìyẹpẹrẹ fẹ́yìn tẹ́ ń sálámọ̀ sí mùsùlùmí sì ni ẹni àpọ́nlé ni so tó bá ti wá ń bí yẹpẹrẹ ẹ̀yin náà fi sílẹ̀ tí ó ti yé tó bá jẹ́ pé tẹ́ bá sọ ń pẹ́ ẹ̀ka alẹ́ ẹ̀ka àárọ̀ ìyẹn ló fẹ́ látọ̀dọ̀ yìí tó bá rọ̀ yín lọ́rùn bẹ́ẹ̀ torí tẹ́ bá padà ń ti ẹ̀ka alẹ́ ẹ̀ka àárọ̀ ó lè jẹ́ sábàbí kó fàyè lẹ̀ fún yín láti ẹ̀ fi bá sọ̀rọ̀ níbi tẹ́ máa padà wá rí infas rí orí pa fi sílẹ̀ nínú ìgbésí ayé ẹ̀ so àìsàn ńlá ni kọ́nà bá wa wòrán sàn kọ́nà bá wa wòrán sàn so àṣejù nínú ẹ̀sìn àdánwò ni àìṣe ètò nínú ẹ̀sìn àdánwò ni so ohun tó sì máa ń padà ń ṣẹlẹ̀ sí aláṣejù nínú ẹ̀sìn òun ni àbámọ̀ aláṣejùlú ẹ̀sìn máa ń padà kábàámọ̀ aburú ni tó láti pàdánù nǹkan tó pọ̀ tọ́nà bá wá fẹ́ ṣàánú ẹ̀ tí ìmọ̀ bá wá padà yé tó wá rí aláìsí àwa máa wò pé ẹ̀wọ̀n tí mo ti bàjẹ́ látọ̀dún aláṣejùlú ẹ̀sìn lọ́pọ̀lọpọ̀ gbà ìgbésí ayé ti ẹ̀gbọ́n máa ń dàrú ni torí pé gbogbo àwọn tó yẹ kó nílẹ̀gbẹ̀ẹ́ ó ti lé wọn dànù táburú kan bá wá ń ṣẹlẹ̀ sí kò ní rẹ́mi pé sáṣẹ́sì aláṣejùnú ẹ̀sìn inú ilé ti ẹ̀bùn ajo ni torí ohun tó ń profẹ́sì nínú ẹ̀sìn yẹn kò ní ara ilé kan gbà lọ́wọ́ ẹ̀ torí pé ohun tó ń gbé wá yẹn ó ti tayọ àdámọ́ ọmọ ẹ̀dẹ́ èèyàn ẹ̀sìn Islam sì ní fífẹ́rọ́tà lọ́ọ̀lù lẹ́sìn fásọ̀rọ̀ náàsà àárẹ̀ ìhà ẹ̀sìn àdámọ́ ni Yusuf ànábì ní ẹ̀sìn tẹ́ rí ìrọ̀rùn ni ó dínà áhàdùn ìlà èèyàn kò wá ní jẹ́ aláṣejù nínú ẹ̀sìn àyàfi kí ẹ̀sìn yẹn padà borí ẹ̀ kò ní lè padà lágbára àti ṣe mọ́ wàsádìdù ẹ̀ṣẹ̀ déédéé wà kọ́ ribú ẹ̀ṣẹ̀ dọ́gbadọ́gba tòbẹ́yàn bá ti láṣejù ló ń fẹ́ ṣe nínú ẹ̀sìn àdánwò àmàbáyọ̀ ni béèyàn bá fẹ́ fẹ́ yàwó ń bèbọn tó gbọ́ pé àbá yẹn a tó bá ti gbà yàwó tán lọ́wọ́ yín báyìí kò ní sálámọ̀ sí wọn ṣé tó bá gbọ́ yẹn fún yàwó sáàfà yẹn ẹ̀yin gan tó fẹ́ wá gbà ìyàwó lọ́wọ́ yín kèfèrí ẹ máa ṣọ́ tó bá ti bí ẹ̀rí pé kò ní sálámọ̀ sí i bàbá ìyàwó ẹ̀ tó jẹ́ pálù sùnà tó kóró bọ̀ sínú kó gbogbo ẹ̀ akọ ní ẹ̀ka àrọ́sà ẹ̀kújọ́ mẹ́ta sà ṣé dáadáa ní sà sàlámà ni àwa máa fi mú sọ̀rọ̀ torí pé bàbá tó fẹ́ lọ fẹ́ ìyàwó lọ́dọ̀ ẹ̀ gan kí ni káfíìn tèfèrí ni mọ̀tẹ́lẹ̀ oníbíbíà ni sọ ká ṣe dọ́gbadọ́gba ọlọ́run kó mú wa dúró so mùsùlùmí á jẹ́ mùsùlùmí ní ẹ̀san ká dá sálámọ̀ padà ó sì jẹ́ nínú tó dáa fún wa ká bẹ̀rẹ̀ sálámọ̀ fún mùsùlùmí so tàbá ń sálámọ̀ sí èèyàn tí ò dáhùn káwa máa sálámọ̀ as long as tó bá jẹ́ pé sálámọ̀ wa yẹn kò ní kó ìyẹpẹrẹ bá wa gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ yẹn wàlàkọ́dé karọ́mùnà bani adam apọ́mọ ànábì ádámọ̀ ní tó pọ̀ so tó bá ti wá ń di pé àwọn èèyàn wa wá yẹpẹrẹ wa lórí ipa fẹ́ ṣe ẹ̀sìn àbá fẹ́ ṣe dáadáa a ní láti wòye sí torí ìyẹpẹrẹ wa yẹn gbà mí ó lè padà jẹ́ ìyẹpẹrẹ fún ẹ̀sìn táwọn èèyàn kan bá ti ní àbùkù àbùkù á máa bá ẹ̀sìn látara wọn ọlọ́run ti wá ṣe kò ń jẹ́ dáadáa sọ́nà náà wà lókè sọ́nà. 最後。